ẹ má bínú pé mo mo mo fi àwọn àyájọ́ kọ̀ọ̀kan lẹ̀ because tí bá play show àwọn people yìí fún yín ibi tí wọ́n ti ń ṣe èpè pé gbogbo àwọn tí wọ́n support Muyideen báyìí ló máa rí báyìí ló máa rí fáwọn ọmọ àwọn báyìí ló máa rí fáwọn tó máa rí fáwọn ọmọ àwọn kí ló dé lórí kíni ọ̀rọ̀ tẹ́ ẹ̀ mọ̀ ẹ̀ mọ̀ tó ṣẹlẹ̀ Muyideen ẹ̀ bá sọ̀rọ̀ dẹ́mọ́ lóò pè yín jókòó kó rojọ́ fún yín pé báyìí ló ṣe ṣẹlẹ̀ ẹ sọ̀rọ̀ ayín di jọ Judy sórí social media tẹ́ ẹ bá fẹ́ ṣe Démọ́lá lẹ́yẹrẹ ó yẹ kẹ́yìn lọ ni kẹ́ ẹ lọ seek fún legal advice pé kéèsì báyìí tó ṣẹlẹ̀ ẹ lọ béèrè nǹkan tí lọ́ọ̀yà yín máa sọ yàtọ̀ sáwọn tó wọ́n defend e rádaràda tán láwọn ẹ defamation kí ni nǹkan tó ṣíwájú defamation ọwọ́ gẹ́gẹ́ báyìí ló ń ṣíwájú jó kí ni nǹkan tó ṣíwájú pé ó ń defend character mi kí ni nǹkan tẹ́ ẹ bá débẹ̀ kí ni nǹkan tẹ́ ẹ bá débẹ̀ emotional trauma emotional distress tí Muyideen tí Agbala Gabriel mú Muyideen go through gan lásán for beating him in front of his wife in the in the front of everybody in the church àwọn ọmọ tí ò to ìwọ to wọ to démọlá gan mi ì máa kọ bí mi ì máa bóyá wọlà kọ bí o àbúrò ni aburo ni Muyideen máa jẹ́ sí ìyá tó bí ẹ lọ́mọ àbúrò ìyá tó bí démọlá lọ́mọ àbúrò ni Muyideen máa ma sí i. ó wá da dọ̀bálẹ̀ ó ń lù ó ń lù ọmọ tọ̀ṣọ̀ mo ti lọ wo fọ́tò ẹ̀ tó ti yé ẹ mo dẹ̀ pé wọ́n gan need help gan torí tí ní ò bá pò tó bá bunú ni wàá lọ wo fídíò tí Oríyọmí ṣe tí Oríyọmí kọ́ ló tiẹ̀ ṣe gan Àgbàlá Gabriel ṣe ń jọ́ toríyọmí lọ síbẹ̀ kó àwọn wọ́ọ̀jì fídíò ojú ẹ̀ báyìí ni wọ́n ti sọ fún pé ó báyàwó mú ìdí sùn kí ló sọ ṣé ó dìfẹ́ǹdì ẹ̀ báwo ló ṣe máa fi adúrú allegation yẹn kàn ẹ́ ṣé mú ìdí ìnà jáde wá sọ ni ṣé ọ̀rọ̀ ẹ̀yìn ló sọ ṣé mi ló sọ fún ó padà sọ fún mi ó padà naró ti story yẹn fẹ́ mi Muyideen padà narrate story mo gbé Muyideen wá sórí life mi if you haven't watched it go and check all my videos mo ti ṣe for the past two weeks two or three weeks I brought Muyideen on my show eléyìí sọ̀rọ̀ pé ọ̀rọ̀ ẹ̀yìn ẹ má jẹ́ àgbọ́ if you don't know you don't know ó sọ ní Bódìjà ó sọ fún Oríyọmí Oríyọmí ló dá mọ́ lẹ́nu Oríyọmí sọ níwájú Àgbàlá Gabriel ṣàgbàlá Gabriel ṣó defend ẹ ṣó defend ẹ and I have a voice note níbí báyìí conversation Muyideen àtìyàwó ẹ lórí kéèsì yìí but I'm not going to bring it now mi ò ní ṣe show bẹ́yìn ṣe ń ṣe because èmi ò gbàdúrà kí Dèmọ́lá wálẹ̀ èèyàn máa ń ṣe mistake mo sọ fún yín pé Dèmọ́lá is still young àsìkò tó yẹ kó máa control àwọn girls ló lọ marry ọmọ ọdún mélòó ni Dẹ́mọ́lá gbà tí Dẹ́mọ́lá marry time tó yẹ kó máa yọ kó máa ṣe sisi ló lọ marry. kò defend ọ̀rọ̀ yẹn God bless you princess kò defend ọ̀rọ̀ yẹn náà èyí bọ́ bí ìyín ẹsẹ̀ ṣe ṣojú yín ìran ìmú yín ló ṣe ìyá lábòsí rádaràda ṣé Démọ́lá fún rẹ̀ defend statement yẹn dọ́là kò sọ kankan pa ẹ̀ dọ́là. ìyẹn wá bọ́ síbi ẹ̀ sọ̀rọ̀ ayé ìdíjọ júdì tètè ju yín hmm, imú mi ló ṣe. ẹ̀yin hypocrite burúkú. tọrọ yẹn ṣẹlẹ̀ tẹ́ ń bá ṣe Oríyọmí Oríyọmí ṣe kinní kan Oríyọmí ṣe kinní kan èèyàn burúkú ni kò dáa ẹ̀gbọ́n tó Oríyọmí sọ ńjọ́ yìí ńjọ́ tó wá ńgbẹ ṣe lọ hmm, ẹ máa gbọ́. ninety percent àwọn tó wà lórí iṣẹ́ ìrẹ́ lálẹ́ ọjọ́ yẹn mm-hmm. ni wọ́n condemn nǹkan tí Àgbàlá ninety percent àwọn tó wà lórí iṣẹ́ Oríyọmí lálẹ́ ẹjọ́ yẹn ni wọ́n kọ̀ndẹ́ẹ̀mù nǹkan tí Àgbàlá Gabriel ṣe so kí ló wá mú Àgbàlá Gabriel sìn tó jẹ́ pé wá right mo ń bi yín ni o nítorí pé Muyideen ti ń jáde sọ nǹkan tójú ẹ̀ rí nígbà tẹ́ ẹ lọ sọ́dọ̀ ọlọ́pàá ẹ̀yin lẹ lọ sọ́dọ̀ ọlọ́pàá ẹ̀yin lẹ kọ́kọ́ lọ sọ́dọ̀ ọlọ́pàá o Àgbàlá Gabriel ló lọ sọ́dọ̀ ọlọ́pàá tí alájẹ sọ pé kó lọ kíní kan wọ́n ti lọ sọ́dọ̀ ọlọ́pàá wọ́n gbéyàwó Muyideen lẹ́yìn ó lọ kọ statement kí Muyideen tó dọ́wọ́ àwọn àfa o before kí Muyideen tó dé ọwọ́ àwọn àfa ẹ ti ní kí Agbala Gabriel lọ sí ẹ lọ sí kí ọlọ́pàá ni go and write this go lọ competition ó lọ síbẹ̀ ó mú ìyàwó Muyideen lẹ́yìn ó ní wọ́n ṣe ní wọ́n pe ìyàwó Muyideen ìyàwó Muyideen sọ pé wọ́n pe Muyideen ọ̀rọ̀ yìí yìí that was when Oriyomi Muyideen was still with Oriyomi. ni Muyideen ṣe sọ wípé ẹ pe aláàjì Oríyọmí kì í ṣọ̀rọ̀ ọ̀sìn tó ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ o Oríyọmí doesn't know anything about the petition because Agbala Gabriel ló kọ́kọ́ lọ kọ petition after that ni ó lọ ó lọ kọ kínní òun um, ni tó lọ sọ́dọ̀ kí ló ń porúkọ ẹ̀ tó lọ ya fọ́tò pẹ̀lú commissioner for police tí alájẹ dẹ̀ wá sọ update àbí alájẹ ò ṣe update ẹ̀yin ẹ̀yin alábòsí ṣé alájẹ ò ṣe update lórí platform ẹ̀ pé Àgbàlá Gabriel ti lọ rí commissioner of police wọ́n ti lọ kọ statement kí ni wọ́n kọ alábòsí kó tó wá gbéyàwó mú ìdí sórí show tó wá sọ pé ẹ ìyá tán lọ petition mélòó lọ́rọ̀ bá àwọn náà kọ́kọ́ lọ kọ petition náà petition wọn tí wọ́n lọ kọ òun ló trigger mú ìdí nígbà tí Muideen tí commissioner tí eh, Gabriel tó tún jáde wá tó ya fọ́tò pẹ̀lú commissioner of police tó fi ń po oh he's a that's very nice man very accommodating very kìnìkan very kìnìkan kìnìkan ní alájẹ gbé ní lóní station rẹ lọ́hùn and that was when Muideen say ah ah mọ́mì kí ló ń ṣẹlẹ̀ báyìí fẹ́ sọ mí di criminal òun ló ṣẹ̀mí náà mi ò ṣẹ̀ ọlọ́run ò lè gbàdúrà tó ń gbà yẹn ọmọ tọ̀ṣọ̀ ọlọ́run ò lè gbàdúrà ẹ̀ iṣẹ́ àlá tó ń pè yẹn torí àlá ọlọ́run ọba tèmi ń sìn ọlọ́run ọba tèmi ń sìn òun ṣe ọba àkà ìkà ni wọ́ olúodò ọmọ tọ̀ṣọ̀ abikilo ló ń jẹ́ ìkà ìkà ni ẹ́ báwo mo ṣe fẹ́ jẹ̀bi bọ̀ lórí ṣé kò ṣẹ̀ ni ṣé kò nà ìdín ṣé kò nà ìdín ṣé kò febi pamú ìdè tó sọ sínú àwẹ̀ biribiri ọlọ́jọ́ méje àbí kò sọ ẹnu ẹ̀ kó ló fi sọ. ó ti implicate ara ẹ̀ mi ìmọ̀ bóyá o kàwé o mi ìmọ̀ bóyá o lọ school because tó bá kàwé ni tó bá lọ gbọ́ fídíò yẹn tó ṣe láńjọ́ yẹn nígbà tí àgbàlá ń sọ̀rọ̀ ẹ lọ kọ gbogbo pọ́ìntì tó kọ sílẹ̀ wá wá gbé sórí kinní má tiẹ̀ lọ bọ́lọ́pàá o kó wá gbé sórí kinní téèyàn bá ṣerú ẹ̀ṣẹ̀ yìí is he free under the law gbé sórí Google Google máa sọ fún ẹ bọ̀ ńgbà tí làákàyè ẹ ti súnkì so o lè máa sọ pé wọ́n máa jẹ̀bi bọ̀ ẹbí ta ló ń jẹ̀bi bọ̀ ẹ̀yin ni ẹni problem ń sọ fún still no you don't get what i'm saying you still go don't get what i'm saying ẹ̀yin lè ń sún àgbàlá lọ sí ilé ẹnu ọ̀nà ilé ẹjọ́ báyìí pẹ̀lú kọ́mẹ̀ntì yín àti gbogbo bí tẹ́ ẹ ti ń pàtẹ́wọ́ fún because ó ti implicate ara ẹ̀ ó ti complicate matter ó dẹ̀ implicate àwọn boys tán bá ṣiṣẹ́ ọ̀dẹ̀ ni yín sẹ̀ ọ̀dẹ̀ ni yín nígbà téèyàn jáde síwájú kámẹ́rà tó sọ wípé òun na àgbàlagbà òun ò mọ̀ páwọn ọmọ iṣẹ́ òun ti lù ú wọ́n gang beat Muideen wọ́n fẹ́ lù pa wọ́n gang up láti lù ú wọ́n dẹ̀ ṣẹ̀ṣẹ̀ máa lù ú bẹ́ẹ̀ alẹ́ ẹranko ni í sẹ̀ tẹ́ ti rí pé kò sọpọlọ lórí yín olóṣó ọmọ tọ́ṣọ àbí kí ló ń jẹ níjó ti rí pé bábùlà káyè ṣé german ni mo sọ àbí french tí ò yẹ nínú nǹkan tí mo sọ ṣé german ni mo sọ nìyí àbí french ẹ jẹ́ ká gbórí yọmí tán. àwọn wo ni o lè sọ̀rọ̀ alájì àwọn wo náà lè sọ̀rọ̀ ǹjọ́ yẹn. Hmm. wọ́n tẹ̀ ń sọ wọ́n dẹ̀ ń sọ wọ́n dẹ̀ ń sọ wọ́n sọ òkè kí náà lè ṣe fún mi dín báyìí kí náà lè ṣe báyìí ẹni tí ò rẹ̀ ṣe iṣu ìrànlọ́wọ́ ẹni tí ò rẹ̀ ṣe iṣu lẹ́gà. ṣé ń gbọ́ that was the night tí ọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀ àwọn kan raise issue pé àwọn fẹ́ ran Muyideen lọ́wọ́ àwọn kan raise issue pé àwọn fẹ́ gba kéèsì Muideen àwọn fẹ́ ṣe kéèsì Muideen wọ́n fẹ́ bá Agbala Gabriel ṣe kéèsì this is ọ̀dọ̀ Oríyọmí kò àwọn àfa ò tí rí o wọn ò tí dọ́dọ̀ àfa o kẹlẹ̀ mọ̀pá lábòsí ni yín gbogbo ẹ̀yin tẹ́ jáde wá tẹ́ ń bú àwọn àfa ṣé àwọn àfa wọ́n ṣiṣẹ́ pẹ̀lú Oríyọmí gbà yẹn Oríyọmí kọ̀ lẹ́tà Oríyọmí padà jámú ìdí ìjúlẹ̀ ni Oríyọmí ṣe kí ni Oríyọmí padà pa jaamu ìdín jù sílẹ̀ nítorí pé ó ṣe one thing or the other ó yọwọ́ nínú ọ̀rọ̀ mú ìdín nítorí pé ẹ̀ ń pariwo ẹ̀ ẹ̀yin lẹ́tí ẹ̀ ń pariwo ẹ̀ ẹ̀ bá ṣe ẹ̀ ẹ̀ intimidate ẹ̀ búlì ẹ̀ débi pé ẹ̀ yọ ẹ̀ gba omi lójú ẹ̀ ó dẹ̀ yọwọ́ nígbà tó yọwọ́ tán kọ́ kọ́lọ́ olóòtú jáde wá kẹ́hìndé ríkọ́dù mú ìdín kẹ́hìndé pé Muyideen Muyideen ti rí pé gẹ́gẹ́ bíi sọ̀pọ́tà ẹni tó dẹ̀ nífẹ̀ẹ́ òun tóró ló ló máa gbé lọ sílùú òyìnbó Muyideen ló kùnà kù fún pé nǹkan báyìí ló nǹkan báyìí báyìí báyìí ló ṣẹlẹ̀ àìlọ́pọlọ ìyẹn náà tó ti fi gbó tí gbó ti bá tiẹ̀ jẹ́ àìlọ́pọlọ ẹ̀ ìsẹ̀ kó gbọ́ ṣọ́ra gbọ́mú ìdí yẹn kó gbọ́ tí Bùndí ìrojọ́ fún un kó dẹ̀ pe Àgbàlá Gabriel kó dẹ̀ bá wọn sẹ́tù lẹ̀ níṣẹ́ ni ìyá ládé gbé ló gba fóònù ọmọ ẹ̀ náà ṣáàmù gèsì rìkọ́dìn ọ̀rọ̀ tán jọ sọ pé ok ah kí ló wá dé tíyẹn dẹ̀ rí pé ó rí pé ah pé máa yìí òun náà bó support ẹ̀ ó dẹ̀ open up fún ẹ pé nǹkan báyìí báyìí báyìí ló ṣẹlẹ̀ nǹkan báyìí ló ṣẹlẹ̀ ẹ̀dẹ̀jọ sọ̀rọ̀ nítubí òkè kí ló fìpa lè ṣe ẹ wá sọ pé sọ pé yẹn òun ò lọ sí online ìyẹn dẹ̀ lòun sọ bẹ́ẹ̀ pé mímí kì òun ò sọ pé òun máa lọ sí online lọ ṣàtúnṣe ẹ ń béèrè lọ́wọ́ ẹ pé ọ̀rọ̀ pé ẹ ṣé lóòótọ́ ni ẹ sábọ̀ kí ló dé sí mọ̀ ṣé lóòótọ́ ni Agbala Gabriel bá ìyàwó ẹ̀ sùn ṣó sọ̀rọ̀ lé lórí Muyideen sọ̀rọ̀ lé lórí you want him to say something but he doesn't say anything about it àdéhùn tẹ fún ni pé máa fún five million nítorí tó yẹ kẹ́ ẹ túnṣe tó lẹ́yìn sọ pé yẹn àwọn àfáà yẹn ó yẹ kí wọ́n túnṣe ni ìyá alájẹ gan fúnra rẹ̀ tó sọ pé yẹn àwọn àfáà yẹn ẹ tó bá fẹ́ ṣe ni ṣe bí ṣe ló yẹ kán túnṣe àti òpònú àfáà ti elépè tọ́nà àwọn àfáà yẹn àwọn ló yẹ kán lọ ṣe nígbà tí ìyá alájẹ ń rìkọ́ọ̀dù nígbà tí wọ́n rìkọ́ọ̀dù mú ìdín tí wọ́n tíra láti gbé wá tán fẹ́ tán bá ṣì mú ìdín tí wọ́n fẹ́ fi rìdíìmù íméèjì íméèjì Àgbàlá Gabriel lórí nǹkan tí mú ìdín sọ. So And lọ record ẹ ẹ one play that's against the law it is against the law what you did it is against the law against the law what you did. náà ẹ̀yin ò rí ọ̀rọ̀ yẹn yanjú ẹ wá gbé lọ ó wá di fẹ̀rẹ̀ ó ti dọ̀dọ̀ Kọ́lá Olóòtú Kọ́lá Olóòtú wá declare ẹ̀gbẹ́ ẹ̀ àbẹ́bí brother wanted Kẹ́hìndé ló béèrè account number lọ́wọ́ ẹ̀ ẹ wá ní ẹ ẹ sẹ̀ pọ́n mímíkì of course wọ́n mímíkì ẹ̀ nìyà of course ṣé bí mo sọ fún yín pé tẹ́ ẹ̀ bá ṣọ́ra ṣé orí mímíkì yẹn lè máa délé ẹjọ́ lé lórí àbí mi sọ bẹ́ẹ̀ lórí platform yìí tẹ̀sán ẹ onírọ́ ni ó ń parọ́ ni ó ń parọ́ ni oníwọ̀n mímí mo ní ah. orí orí mímíkì yẹn mímíkì yẹn ni mú ìdí òfin bọ́yìn dé court bọ̀ ajá tó máa sọnù lọ́rọ̀ yín kì í gbọ́ fèrè ọlọ́dẹ mo sọ wípé stop ẹ back off ẹ back off mo ń dán mo dàbí kíní mo ń fọn wíṣù sí yín bọ̀ ẹ gbọ́ ẹ múra kankankan bí olójú kan ṣe náwó ẹ múra kankankan bí olójú kan ṣe náwó bí ìgbà tó yẹ pé nǹkan tí Àgbàlá Gabriel ṣe ó ṣe dáadáa ẹ má dá wọn lóhùn Dẹ́mọ́lá fúnra ẹ̀ ló kó bá rẹ̀ ṣé mi tèmi sọ́ọ̀sì ló kó bá Démọ́lá ni ó fúnra ẹ̀ ló kó bá rẹ̀ nà fúnra rẹ̀ ọlọ́run dẹ̀ mú torí kò yẹ kó gbá ọ̀rọ̀ tí ò yẹ kó gbé sí láì gbogbo nǹkan ló máa ń tan kámẹ́rà lé lórí ká ní kò tan kámẹ́rà ńjọ́ yẹn ni gbogbo ọ̀rọ̀ tá à ń sọ yẹn àníri mú against ẹ̀ àníri sọ against ẹ̀ bọ̀ òun náà ló gbé Oríyọmí ò gbé kámẹ́rà lọ bẹ̀ òun ló tan kámẹ́rà Oríyọmí dédé bẹ̀ òun ló go live ọ̀rọ̀ tí ò yẹ kó wá sí orí afẹ́fẹ́ Muyideen lọ sọ́dọ̀ Oríyọmí náà kí lóde tó Oríyọmí ò gbé Muyideen wà live torí òun gbogbo ọ̀rọ̀ tó ń gbórí pé kì í ṣọ̀rọ̀ tó yẹ kó bọ́ sórí afẹ́fẹ́ bọ̀ kí ni Dẹ́mọ́lá ṣe Dẹ́mọ́lá tan kámẹ́rà lé wọn lórí nígbà tó débẹ̀. but you don't have brain think people are trying to òun gangan ló ti múra ẹ̀ wálé already pẹ̀lú action ẹ̀ ẹnu lórí ẹnu lórí Yọmí fi sọ nǹkan tí Muyideen sọ kò gbé kò rìkọ́ọ̀dù ẹ̀ sórí kò gbé wá sí life Muyideen sọ̀rọ̀ náà ẹ fi pé Muyideen gbogbo tí Muyideen ṣe wá sọ fáwa ó ti sọ fórí yọmí already borí yọmí ń try láti paná kiri yẹn pé àwọn òun lè gba òun lè accept ọ̀rọ̀ financial support wọn ẹ support o pé but ọ̀rọ̀ legal kiri yẹn òun ò lè òun ò lè accept any legal action against Agbala Gabriel ẹ̀gbọ́n nǹkan tó sọ ẹ̀gbọ́n tó sọ. Me, I cannot fold my arms on the issue of the legal apps against Agbala Gabriel. kí lẹ tún fẹ́ kọ́ ọmọlúwàbí ṣe ẹgbọ́n tó sọ. ó ní I cannot fold my hands to accept legal help against Abala Gabriel. despite the fact yìí pé ó mọ̀ yìí pé Agbala ó yẹ kí wọ́n wọdé court ó yẹ kí wọ́n wọdé police station. but Oríyọmí ní wípé I cannot accept. legal support against Agbala Gabriel ẹ lè support Muideen financially morally but when it comes to legal something no don't go there ẹ má jẹ́ ká lọ bẹ̀ rárá rárá ẹ má jẹ́ ká lọ bẹ̀ ẹ má jẹ́ ká sọ̀rọ̀ dọ̀rọ̀ ọlọ́lọ́pàá ọ̀rọ̀ ìjọba. ó ní ẹ má jẹ́ bọ̀ kí lẹ ṣe fórí Yomi Hamzat kò sí èbúté èbútán ẹbú báyìí ẹbú ṣègede bíi pé ó padà wá jáde oní kò ní dá fún yín kò ní dá fẹ́ ten support àbí tó sọ pé yẹn ẹ dẹ̀ gbọ́ mi lójú rẹ̀. ṣé ẹ statement eléyìí tó sọ yìí ni told them ẹ jẹ́ ká calm down mátà yóò le tó báyìí alájí kan náà wá lè ṣe alájí kan wá nìkan I am a student of peace I was a student of peace and conflict resolution in National University. ìgbà tí mo wà delayed tí kìíní ọ̀ I can tell you that ninety percent àwọn tó wà lórí iṣẹ́ òní lálẹ́ ọjọ́ yẹn ni wọ́n condemn nǹkan tí Àgbàlá Gabriel ṣe kódà àwọn tó fẹ́ support Àgbàlá Gabriel lọ́jọ́ yẹn they cannot talk serious condemnation wọ́n dẹ̀ ń sọ wọ́n dẹ̀ ń sọ wọ́n dẹ̀ ń sọ wọ́n sọ òkè kí n lè ṣe fún mi dín báyìí nígbà tí ṣe báyìí ẹni tí ò rẹ̀ sìn iṣu ìrànlọ́wọ́ ẹni tí ò legal help for meeting things like that. ṣé ẹ̀ ń gbọ́ bẹ́yẹn torí ṣe lè dìde ẹ láwọn àáfàá ni ó wọ́n fẹ́ gbé bùdín lọ wọ́n fẹ́ gbé Àgbàlá Gabriel lọ sí court àwọn mùsùlùmí ni o àwọn kinní ni o ẹ fẹ́ jíjẹ́ ẹ̀sìn sílẹ̀. Si orí ọ̀dọ̀ àgbàlá ọ̀dọ̀ Oríyọmí amzat ibẹ̀ náà ti ń fà pa àwọn máa legal aid àwọn máa support Muyideen legally. of which ìrànlọ́wọ́ sì ń dá. kó tó dọ́dọ̀ àwọn àfa àfa àfọlọ́hún ṣó gbọ́ nǹkan kan tó ń ṣẹlẹ̀ gbogbo pírọ̀dù yìí. àfa kò gbọ́ anything kò gbọ́ ń pa ọ̀ǹtí tí wọ́n pè é woman tó ló ń pè láti lẹ́kí wọ́n ṣẹ̀ṣẹ̀ wá afá àfọlọ́nṣọ́ wà lábùjá wọ́n ṣẹ̀ṣẹ̀ wá sọ pé kó bá wọn wá Muyideen lọ kò ní contact Muyideen kò ní kankan pa Muyideen he now started calling around àwọn tó wà ń bàdàn ẹ dàpọ̀ ẹ bá mi wá no ó dàbọ̀ pé Oríyọmí Hamzat I think he ordered it from Oríyọmí Hamzat I can't even remember and somebody sent one of the people on the phone and one of my brother here is on on our show he sent one hundred he firstly gave him twenty thousand naira Come on, fi later he sent hundred thousand naira the money i sent he refunded back refunded it back to me he gave it back to me i need pay for me this phone ní hundred thousand tẹ́rí tí alhaji afáfọlọ́ṣọ́ tó hand over fún Muyideen lọ́jọ́ yẹn tó lọ bá owó yẹn náà fún pé kó fira fóun ta lẹ́yìn tí mo fẹ́ máa parọ́ fún who are you ṣe fẹ́ san bíìlì mi ni máa parọ́ fún yín torí pé kíni kẹ bàbá kéyìn má bàa yọ yín lẹ́nu rádaràda mo sọ tòótọ́ fún yín pé kẹ́ stop ẹ stop ẹ máa kó tiyín bá ẹ máa kó tiyín bá àgbàlá ẹ stop ẹ if you love him you will keep you will stop mentioning Muyideen's name if you love àgbàlá Gabriel omi téèyàn bá fojú rẹ náà ló máa ń gbéyàn lọ ẹ mọ̀ pé Muyideen ò léèyàn kankan ọmọ aláìlẹ́bí ni ọmọ aláìléèyàn ẹ wá ń lọ fún gbogbo àwọn tí wọ́n dìde fún pé náà ìyá yóò ní jẹ́ gbé ẹ wá ń lọ fún wọn lẹ́yọ kọ̀ọ̀kan ẹ lọ àtàkì wọn bọ gbogbo yín ẹ dìde lógúnlógún ẹ dìde lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹ ń sọpọtì Àgbàlá Gabriel tó jẹ̀bi Àgbàlá Gabriel tó jẹ̀bi Muyideen gbogbo yín sọpọtì ẹ àwọn tí wọ́n wá ń sọpọtì Muyideen ẹ ní kí wọ́n fòkó níṣó ìkànnì yìí o mi ò rí kọ́mẹ̀ntì yín mọ́ o mi ò rí kọ́mẹ̀ntì o. kí ló ṣẹlẹ̀ mi ò rí kọ́mẹ́ǹtì yín o. mi ò rí kọ́mẹ́ǹtì o. ẹ gbọ́ nǹkan tó likely kó ṣẹlẹ̀ fún àǹfààní ẹ̀yin tẹ̀sẹ̀ ń wọlé nǹkan tó likely kó ṣẹlẹ̀ kọ́ máa wulẹ̀ calm down ẹ jẹ́ kán máa fọ́gò kiri tẹ́ ẹ bá lè fọ́gò kẹ́ ẹ yọ̀bẹ kẹ́ ẹ yàdá ẹ má wulẹ̀ calm down àbọ̀rọ̀ máa pàrọwà fún yín kẹ́ ẹ calm down yẹn wọ́n ń fún yín láyọ̀ yẹn ẹ má calm down keep coming for Muideen tẹ́ ẹ bá coming for me, Muideen ọmọ àlè ni. Uh, sorry. káàárọ̀ ẹ káàsán ẹ kúrọ̀lẹ́ gbogbo ìgbà tí ẹ bá gbọ́ ohùn mi orúkọ mi ẹ̀tọ́ wo ni Lọlọ ní lọ́dọ̀ Àgbàlá Gabriel kí ló dé gbà ìkànnì yẹn ìkejì ni. ẹ̀tọ́ ará ìlú ẹ̀tọ́ ọmọnìyàn léyìí tó jẹ́ pé àwọn human rights organization yìí tí wọ́n ń jà fún tí wọ́n dúró fún. ǹjẹ́ ẹnìkan ní ẹ̀tọ́ láti máa gba owó onírú owó aláta owó ẹni tó ń fi àyà gbọ́n òtútù nílùú èbó. ok mo ti rí kọ́mẹ̀ntì yìí. àti ẹni tí ó ń sá àtàrí lóòrùn ní nàìjíríà wípé àwọn fẹ́ máa fi ṣe àwọn ọmọ èèyàn lóore kí wọ́n mówó wá kí wọ́n dáwó wá kí wọ́n dẹ̀ máa dáwó náà kí ẹni tí wọ́n wá ń dáwó fún kó máa ṣe owó yẹn bó ṣe fẹ́ àti bó ṣe wù ú wọ́n ní ẹ̀tọ́ láti béèrè pé owó tó ń béèrè tá à ń dá fún ẹ inú àsùnwọ̀n owó ló ń kó sí. báwo ló ṣe ń ná owó yẹn àwọn ìgbìmọ̀ mélòó board of trustees mélòó ló ń dá sí ọ̀rọ̀ bí ẹ ṣe máa. board of trustees náà ẹ tó ṣe é ṣí ó ṣe é lọ ṣàkáǹtì ní barista. fún àpẹẹrẹ tá a bá sọ pé a dá owó fún Muideen owó tá a dá fún Muideen iye iye wo ni owó yẹn kí wọ́n ní ká fi ṣe ǹjẹ́ a fi ṣe ohun tí wọ́n ní ká fi ṣe yẹn àwọn olówó ẹmọ tó máa ṣiṣẹ́ ilé. wọ́n ní ká kọ́lé ok àkọ́lé. ẹ jẹ́ ń bi yín ná ẹ jẹ́ ń wò ẹ jẹ́ ń fún yín ní IQ test àwọn wo lẹ́mọ̀ tó máa ṣe investigation ilé tí wọ́n sọ yìí. àwọn wo lẹ́mọ̀ tó máa ṣe investigation ilé tí wọ́n sọ yìí àwọn wo lẹ́mọ̀ tó máa ṣe investigation bẹ́ẹ̀ ṣe náwó èló lẹ gbà èló lẹ ná kí lẹ fowó ṣe déètì wo lówó wọlé àkáǹtì wo lówó wà eléyìí bọ́ọ̀lù ẹ ṣe ṣe receipt ń tẹ̀ rádà àwọn wo ló máa ṣe ẹ jẹ́ dá mi lóhùn comment section àwọn wo lẹ fipò máa ṣe àwọn oníṣẹ́ yẹn máa wà lọ́dọ̀ ọ̀hún hmm. alẹ́ ẹ̀ mọ nǹkan kan sẹ́ ẹ̀ mọ mẹ̀mẹ̀ wàláì ẹ̀ mọ náà tì náà dà. Hmm. àwọn ìgbìmọ̀ wo mélòó ló ṣe ìdúnadúrà lórí ilẹ̀ Tí ara yẹn ibo la rà á sí. ah ok ṣe ń gbọ́ orí pro orí program ni àfa àfa àfọlọ́nṣọ́ onda wọ́n ní orí program ni àfa àfọlọ́runṣọ́ ti béèrè nọ́mbà Muideen God bless you wọ́n lórí orí program náà wà bọ̀ woman tó get in touch pẹ̀lú àfa àfọlọ́nṣọ́ kò mọ Muideen rí àfàfẹ́ lọ́sọ ló pè pé ẹgbọ́ èèyàn báyìí báyìí báyìí báyìí and he came out to to do the kini to ask for this number wọ́n dẹ̀ fún kó tó di pé ó proceed ó gbéra láti Abuja wá sí Ìbàdàn and he cannot be coming from Abuja to ibadan all the time ó dẹ̀ wo pé okay àwọn wo ni brothers tí mo lè hand over Muyideen lè lọ́wọ́ bíbá yìí ajígini ò mọ mú ìdí nìrí ajígini ò mọ mú ìdí nìrí rárá kò mọ rí kò dẹ̀ ní stress inú kéèsì ẹ̀ rárá rárá àtọ̀ àfa ajígini kò rí ìyá àbàdàn good evening ṣé ẹ wà ẹ kújọ mẹ́ta mà ṣáájú ń wá ẹ pẹ̀lẹ́ mà you welcome on board àfa ajígini kò mọ mú ìdí nìrí kò dẹ̀ ní stress inú emi mò ń sọ fún yín tí mo bá ń parọ́ mufti ẹ máa já mi ní comment section afa jígi ni kò ní interest kankan bí ti wù ló mọ nínú Muyideen ọ̀rọ̀ ẹ̀sìn la digini badil bá deal. nígbà tí wọ́n ń bá afa jígi ní sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Muyideen afa jígi ní sọ a full grown man béèyàn kankan bá lòun da owó tó bá fún un lówó tó ní kò ń fún Muyideen òun ò ní fún àwọn ẹlẹ́yà àtọmọlékẹ́ lòun ò fún tí má parọ́ ẹ má já mi yes ma you're welcome ma afa jigini kò ń ṣe fáǹtì Muyideen rárá rárá rárá rárá bíi ti wùlé ọmọ bẹ́ẹ̀ ṣe wá gbé ajígini hánu tẹ́ tó didi ajígini anìgini anìgini gini wọ́jà tẹ́ ń pariwo ẹni ẹlẹ́ni má bàa lọ máa padà lọ síbi ìwà tó ń wù bó bá wò pé torí pé escape lọ́dọ̀ ìgbàlá Gabriel kó má wò pé nítorí pé escape kúrò lọ́dọ̀ àgbàlá Gabriel kó má réyàn mẹ́ńtọ̀ rẹ̀ ó ní àáfàá fọlọ́hún ṣọ́ fi ní pé ó da àáfàá jígi ni mi rò pé mi rò pé àáfàá fọlọ́hún ṣọ́ gan ọmọ ó dàbí ẹ rán mi létí bọ́n ṣe bọ́n ṣe wúkọ̀ ó dàbí mi rò pé àáfàá fọlọ́hún ṣọ́ gan ọmọ àáfàá jígi ni náà wá introduce àáfàá jígi ni pé àwọn nílé kéwú ní àáfàá jígi ni wá ní pé òun tí ò bá ti ní ẹ̀sìn tí ò bá lẹ́dí láti ṣe ẹ̀sìn because ó easy fun. Lati backslide padà sínú àwọn ìwà tó ń wù tẹ́lẹ̀tẹ́lẹ̀. ọ̀rọ̀ tí mo mọ̀ ni tí mo kì í ṣọ̀rọ̀ kì í ṣe story tí wọ́n sọ fún mi ìyẹn ni àfáà gidi wọn ní pé wọn fẹ́ gbé wá sí orí eh, social media wọn náà fẹ́ ṣe interview fún àfáà Fọlọ́runṣọ́ against ẹ pé no òun ò fẹ́ kán gbé wá sórí social media but àfáà Fọlọ́runṣọ́ pé ọ̀rọ̀ ẹ ti dọ̀rọ̀ public ipe nǹkan àwọn ò fábòsí ìyẹn ajígini àfáà ajígini lòun ò fẹ́ àbòsí inú ṣe tọ kámẹ́rà sí lójú ń jọ yẹn pé kí ló ṣẹlẹ̀ kí ló dé níbo ló ti ń bọ̀ báwo ló ṣe débí ó ní interview tẹ rí tí àáfàá jìgìní ṣe interview ti àáfàá jìgìní àti ti human rights kò papọ̀ mọ́ra wọn àáfàá jìgìní fẹ́ clear here pé kí ló ṣẹlẹ̀ kò fẹ́ hearsay ó wà transparent transparency yẹn làáfà dígí ní wà after pé mi ò tó rẹ́dì láti gba islam àbó rẹ́dì consulting pé islam tó fẹ́ gbà má retí pé èèyàn kan fún ọ lówó má retí pé èèyàn kan kọ́lé fún ẹ o wọ́n ń ṣe bẹ́ẹ̀ ní islam o má retí pé èèyàn kan wà ra mọ́tò fún ẹ o tí má parọ́ ẹ má já mi o má retí pé èèyàn kan má ra mọ́tò fún ẹ o kódà bẹ́ẹ̀ èèyàn kan bá dáwó tó bá dáwó fún ẹ ọmọ lè kéwòn ni máa hàn fún àtàwọn ẹlẹ́hàá má retí tó bá mọ̀ kó fẹ́ gba ẹ̀sìn wàá sin ọlọ́run ni ọlọ́run ò ní kówó sí ẹ lápò kì í ṣe pé bóyá gẹ́gẹ́ nìkan iṣẹ́ ọwọ́ iṣẹ́ rẹ ló máa kówó sí ẹ lápò you work. gbogbo àwọn nǹkan tí àáfàá ajígini fi ń yé mú ìdí nìyẹn. pé ó ní láti máa wá sí mọ́ṣáláṣí kí máa rí ẹ kó máa kírun kó máa sin ọlọ́run tó bá ń súnmọ́ ọlọ́run àwọn ọ̀wà ẹ mo tí mo lọ ta tẹ́tẹ́ nǹkan kan bẹ́ẹ̀ yẹn you will move far away from it so àfa àfọlọ́nṣọ́ hand over mú ìdílé àfa àdígini lọ́wọ́ as mentor pé because àwọn wà nìbàdàn àdígini does not know Muyideen kò dẹ̀ support Muyideen ọ̀rọ̀ ẹ̀sìn olófa àfàdígini àti mú ìdè papọ̀ ọ̀rọ̀ tó clear sí mi ni. nígbà tí kẹ́hìndé wá lọ rìkọ́dù mú ìdí nì tó ti di pé ẹ agbé one million lẹ̀ ẹ lọ́wọ́ ẹni tó là ká nọmbà wá tó di pé wọ́n na wọ́n lọ bo ilé mú ìdí wọ́n lọ na mú ìdí wọ́n lọ na àwọn brothers ẹ̀ tán ṣe brother ẹ̀ léṣe tó kó wà hospitalized ló mú mú ìdí ìdọ́dọ̀ human rights. ìtọ́ mú mú ìdí ìdí ọ̀dọ̀ human rights nìyẹn. kọ́lọ́ olóòtú àti kẹ́hìndé àti yàlájẹ́ náà lé mú ìdí dọ́dọ̀ human rights. lẹ́yìn ìgbà yẹn ó ní Agbala Gabriel gbọ́dọ̀ ló gba ọ̀dọ̀ àbí no before then ló gba ọ̀dọ̀ òun ti lọ sọ́dọ̀ ó ti lọ competition òun àti ìyàwó ìyàwó Muideen ẹ̀ka lẹ́bẹ̀ ṣé ń wọlé ṣe wà. níjọ́ wo tún nìyẹn ok ṣé líǹkì ta ni kí n ṣí nìyẹn tí wọ́n bá fi lè gbé péèjì mi lọ pẹ́kẹ́ báyìí màá bá yín dà o ẹni yẹn ẹni tó ní kí n máa ṣí líǹkì yẹn jẹ́ n wo líǹkì yẹn send it on my whatsapp send the link on my whatsapp ó máa easy fún mi láti open lórí whatsapp mi jẹ́ n wo ná. anyway ẹ jẹ́ fi ẹ má jẹun ẹ má jẹun ṣe ẹ má jẹun copy ẹ má jẹun play show oníṣòwò bíbá ẹ send it sórí whatsapp if you want me to play it send it on my whatsapp on my WhatsApp, please. Send it on my WhatsApp. Ṣó ti yé yín bẹ́yẹn? Bọ́rọ̀ Ajígbini àti ti Àfáfọlọ́ṣọ́ bó ṣe jẹ́ nìyẹn. Ó tó di wípé ọ̀dọ̀ ọ̀dọ̀ woman right woman right ló dẹ̀ láwọn solicitor tó ń bá ṣiṣẹ́. Tí àwọn pásítọ̀ kan náà ṣe dìde wípé àwọn interest inú case kẹ́lẹ̀ mọ̀ pé kì í ṣe Muslim wa loro ni lọ́rọ̀ níbi ọ̀rọ̀ Muideen àwọn pastors méjì kan dìde tí wọ́n ní no this is not good àwọn fíì fún Muyideen àwọn dẹ̀ rẹ́dí láti support ẹ̀ pé kán jẹ́ kán sẹ́tùlẹ̀ bọ̀ ẹ̀yin lẹ àwọn yẹn wọ̀n lè mójú jáde tó tó má jáde ń sìn báyìí tẹ́ bá mú wọn ẹ̀yin tẹ́ ẹ̀ he àwọn àfa so àwọn yẹn wọ́n kàn dákẹ́ wọ́n kàn wò yìí ni mo sọ mi pé tẹ́ bá mọ àwọn tó wà ní tó ń support Muyideen ẹ mọ̀ pé one million yín ẹ̀ tó wọn kẹ́ ẹ pé one million one million mi ìfẹ́ mọ mi ìfẹ́ mọ lọ́ọ̀yà tẹ́ fẹ́ gbà ẹ̀yin báwo tẹ́ bá mọ àwọn tó ń sọ́pọ́tì Muyideen ẹ̀yin lẹ ẹ̀yin lẹ wọ́n ti fi ẹ̀sìn wọ́n ti fi blind blindfold yín àwọn yẹn wọ́n gbé pásítọ̀ kúrò lẹ́yìn orúkọ Demola they are dealing with Demola not pastor Demola. torí ẹ̀ mo ṣe ní kẹ́ ẹ dákẹ́ ẹ dákẹ́ ẹ ní gbọ́. ẹ gbọ́. kí nìyẹn mufti kí náà sọ mi ìmọ̀rí mi rí kí ní kọ́mẹ́ǹtì kà lórí láptọ̀pù mi mi rí kọ́mẹ́ǹtì kà lórí láptọ̀pù orí ibẹ̀ gan ló dẹ̀ kí n ti rí kọ́mẹ́ǹtì. anyway ah. a fẹ́ kó lọ sí kóòtù ni nọ́mbà wo lẹ ń pín nọ́mbà wọn the mufti